Ìyé bàbá pa wọ́n pọ̀ yẹn bí ọ̀bá jẹ́ wọn tún fún bíbẹ̀ ọ̀jì rẹ̀ tí wọ́n fi nígbà kẹ́kàn. Dúkìá ló sì bọ́lẹ̀ rẹ̀ nìyí. Wọ́n bá mọ ìdájọ́ ní ọ̀rọ̀ nìyà. Mo yá àmì ọ̀rọ̀ mọ́ mi nìyà. Wọ́n alátẹ̀mọ̀ mi ní. Tẹ̀lé Bùkútà, káàmà Ọdún tó lọ Adéhùn rẹ̀ àwà mí. Ọ̀dẹ́ ìsàfihàn àti kọ́dà ọ̀kadà. Ọmọ àníkàwé yìí bí bàbá àdìyá pa wọ́n bọ̀ ká lọ lé àwọn ìdí àlejò pa àwọn pọ̀ lórí ọlọ tó wà lọ́wọ́ akéèrè ọmọ ìlú jẹ́ ìfà àìlàmọ ọ̀dọ́ yìí náà bá a ti tájú ilé ìdí ìjọ níbi yẹn wàhálì yìí àìlàmọ ọ̀dọ́ yìí náà bá a ti tájú òkè bí yẹn. ẹgbẹ́ máa ń sọ fún lùmọ̀ wọ́n sọ méjì lọ́wọ́ wọ́n sọ nígbà tó bá tún yé pé nǹkan wíyàn orí bẹ́ẹ̀ mọ́. ti bá wá ta pé à sọ̀rọ̀ sórí bẹ́ẹ̀ lánàá fún èyí bẹ́ẹ̀ lónìí tí màá bá tẹ̀síwájú tó tó ìlú ẹ̀kọ́ látàdé sáà. ìlàkùn mi lèyí ọlọ́kọ́ ìmọ̀lẹ́ ìlú ààrẹ ọ̀sán máa ń dá kí ní yọ̀ọ́ ẹ̀ bá ń dá yọ. ẹ̀ka wá tó tọ́lá ẹ̀ fún wọn àwọn àwọn àti ìjọ sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ wáyé lọ́dọ̀ ẹ̀dúnlẹ̀ òdúdẹ̀ ọ̀hún. ní ìsúnmọ́ rẹ̀ nípa tẹ̀síwájú aláàbùlẹ̀ tó wá dúdú àbájọ níbẹ̀ lọ́wọ́ ń fún alẹ́ nígbà àdùkọ rẹ̀ dà ní ìkó láyé iṣẹ́ àwọn àgbà rẹ̀. òun lè lọ́jọ́ ìka takú lọ ìlú bá dé nígbà máa ń rí nìyí ẹ wà wá àbá àtàwọn máa ń lọ àbí ẹ lè fi ẹbílà lẹ́ni ẹ ẹ lè fún ẹ̀yàn ní ẹ̀yàn ní ẹlẹ́bílà wọ́n bá wí lọ́dún ọlọ́dún ọlọ́dún bá wọ́n sùn ọlọ́dún ọlọ́dún tẹ̀lé wọ́n sùn ọlọ́dún ọlọ́dún tẹ̀lé wọ́n sùn wọ́n ń in 20 years. You guys learn. So far, I never hear. And if bad I'm going to whatever, about the source of energy. And bad I'm going to, you know, bad I'm going to, قل ما كان عمر بن الخطاب رضي الله تعالى عنه wọ́n wí ìsàlẹ̀ tí wọ́n fún ní ìbàdàn òṣèfẹ́ rárá ẹ̀ àgbẹ̀kọ̀ tó máa rẹ̀ wọ́n bọ́ mi sáré yìí ẹgbẹ́ mọ́sálà yẹn wọ́n pè ní àlùmọ́sálà tó àlùmọ́sàkọ́dà. ẹni pé àti gbogbo ọ̀sẹ̀ wọ́n tó pè ní àlùmọ́sálà tó àlùmọ́sàkọ́dà. wọ́n tún máa bẹ̀rẹ̀ àlùmọ́sálà tó àlùmọ́sàkọ́dà yẹn. wọ́n ní torí ọ̀rọ̀ mi ń bẹ ẹni tá a rí yẹn sọ. wọ́n mọ̀ rẹ̀. ẹ mọ̀ kéèyàn fẹ́ lọ́gbọ́n

lè dábàá wọn Wọ́n bá ní káwọn ọwọ́ láì ẹni lè ó sùn sí. Mo èmi lábàá wọ̀. Kí wọ́n sọ̀rọ̀ á lè ka tẹ́lá wọ́n yìí, wọ́n máa sọ̀rọ̀ kàkàkàkà káwọn olùmọ̀ ẹni adáàbò nìyẹn ọ̀gá lè gbọ́ sí ní ìdábẹ́fẹ́ ń wò kó ti yéhun lásán ṣe bá àkójú lásán ìtòlè dáadáa ní ọjọ́ ìdí ìrìn àgbàgbé yájú ní ẹ̀sán ìgbàdá ayọ̀ wípé ọjọ́ lùmọ́ọ̀nù ìṣètò kí ló wọ́n bẹ̀rẹ̀ wọ́n làwọn ọ̀gá wa alọ́ àkúrẹ́ ní ẹ̀sán àlàńjọ́rùn-ún ọmọ wa wá nínú àwọn ọmọ aláìlẹ́tọ̀ yìí. Ó yà wá ní àríkàwá ní nípa àwọn tí wọ́n fẹ́ máa ṣe. Ah, àwọn kò lè dà, à ń tẹ̀lé yá. Bẹ́ẹ̀ ṣe máa tẹ̀lé yá. Àgbègbè bí yá ṣe lè fi dà. Ẹ̀ka ń wo ọlọ́run bá yàrá bíbí àwọn. Ọlọ́run bá yàrá ya bíbí àwọn. Ọlọ́run bá yàrá ya bíbí àwọn ẹ hmm, ọ̀rọ̀ sí máa ka láti wọ̀n lọ́wọ́. Ìbẹ̀rẹ̀ rẹ̀ ìwọ̀n tó bá fẹ́ máa lọ yọjú láwọn àfa tó yẹ ọ̀pọ̀lọpọ̀ ní ìta àbùkù láwọn ẹni tó wà náà. Orí ti lábá àwọn ọ̀dángájíá. Àwọn ọ̀dángájíá ní kéwú kéwú ní ọ̀pájú. Ibò kẹ́bí tó kí láwọ́ bá tó jí mẹ́bà gbáàmú, wọ́n máa ká lòlò. Àwọn àjẹ̀yìn sáà fẹ́ yọjú, àwọn òbí oúnjẹ, òṣàtọ̀ ńlá, máa bá ti ń gọ àwọn ṣàfẹ́ fàfà ní èèdìdì dáhùn ìgbà sódò ní àṣàfẹ́ yóò láwọn wá jẹ àjẹ. Ìyàgbẹ́ náà làwọn ọ̀gá wa máa ń. Bẹ́ẹ̀ni ìgbà wa mọ̀ wọn ara rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ Oye, va. Kí ló mú wá? Bàbá àkọ́kọ́ pé lágbájá lọ́wọ́ lóun mú sí àgbà ọ̀yá lọ́ọ́ tẹ̀sí kó sáwò. Wọ́n ọ̀bá ti bẹ́ẹ̀, wọ́n sì lè ní ọyá máa ta ọkọ̀ máa àá yọ máa jẹ́ ara àti jẹ́ra wọn bàbá fún wọn ọ̀wọ́ nàìjíríà bá ńlá lè yẹ burúkú ọ̀gá ọmọ lọ bẹ́ẹ̀ lọ sí ìrẹ́kẹ̀ náà alámbọ́yọ́rọ̀ máa ọ̀rọ̀ wọ́n Ojú ọ̀pá ilẹ̀. fún àwọn ẹni ìjọ. Ẹ̀nà ilé tí ó gbà sí ìgbàgbẹ́ ìlànà amúdójú àbúrà náà ẹ̀rọ kalẹ̀ mọ́bẹ̀ mọ́bẹ̀ náà. Tòtò níbẹ̀, a lọ fẹ́ lọ ọ̀nà lórí

nínú ọ̀rọ̀ kápá ìtẹ́nu àwọn ọ̀dọ́ tó fẹ́ wá jáde lọ́dọ̀ pẹ̀lú aláṣẹ̀wò sùnmù ya ní ọ̀dọ̀ yìí kọ́p. ní abá òǹkà ní hajara. wọ́n yẹ kí bàbá wọn ní òkúta kọ́ wà nínú odò. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀dọ́ fi lẹ́gbà àti àdéhùn. èyí èdè pé yàgbẹ́ náà lójú ìyẹn ni pé ń sọ Ẹ̀wọ̀n ah. ah! Ọ̀rọ̀ ọmọ aléyẹ ló yìí ní tòótọ́. Ìjọba bàbá tó fi òkúta òkúta yẹn ti abọ́ nù. fẹ́ abọ́wọ́ bu bàbá mọ́lẹ̀ nìyẹn. Kí ló kún lẹ? Ìyá àti Fáyọ àtàwọn ọmọ. Sọ́dọ̀ báwo ni ọmọ ìyá ní ọjà ẹlọ ọ̀fìn gbogbo yìí àtẹ̀yìn tí apalúpà rẹ̀ nígbà bàbá ti yọ lọ sí. àwọn ni wọ́n ti ń pe mọ́kálà yẹn ní àyìnbó aládùn àti àjà ní ìjà nítorí gbólóhùn pàtẹ́ nìyẹn. wọ́n tún pè ní àlẹ́ ọmọ rí ìjà tó jẹ́ ọ lórí mọ́kálà lórí ìjà tó ló ọ̀rọ̀ ìṣèhàd ìjọba ní nàìjíríà ẹnu mọ̀rọ̀ jẹ́ ìbàdàn náà gbàdé òkú tí lẹ́sùn kẹ̀kẹ́ dáfẹ́ ìṣúlá àtàlámù ilé wa ní rẹ̀. lọ́rọ̀ parí sí náà ní kó láti pé fún ọ̀rọ̀ láti lè fún àwa lọ rí akọ́dà pẹ̀lú wọn lè ṣe àti bàbá pàwọn náà ìgbìyànjú lòun. bí ọmọ òrùkẹ́ lóyìn ẹ̀sùn yẹn ọ̀dẹ̀ ọmọ òrùkẹ́ tí wọ́n padà fi àkíyèsí tí wọ́n dá ọ̀rọ̀ yẹn padà wọ́n gbà ládàá. president torí nǹkan tí wọ́n tàbí wọn gbára lé wọn náà ní ọdún rẹ látàrí ìṣẹ̀lẹ̀ yìí àwọn olùmọ̀ọ́dún kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀. wọ́n kàn já sí wípé ẹni tá a mọ̀ sí ẹ̀lẹ́sàrọ̀ mi nínú àwọn sọ̀hábà kan. wọ́n rẹ́ ìlú kò sáré ìkásábà tó wà ìkan lára àwọn ẹni tí wọ́n kọ́ wá yìí kí wọ́n nẹ́bí sọ̀rọ̀ àlọ́ ọ̀la tó yẹ kí wọ́n bá ti sọ àlọ́ báyìí lọ́pọ̀ ilẹ̀ ṣe hà ọ̀tọ́ dẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀dá ni ó lò dáadáa ẹ̀ má jẹ́ àwọn àtúntò tó lò káàkiri náà ní ìwòrò má jẹ́ àwọn àtúntò náà àwọn ẹ̀dá akọ̀ àti àkàrí bí àkàrà ọ̀sẹ̀ lò. òun náà wà ní àlùfáà ọ̀gbìn ìbàdàn ẹja tó ń jẹ bẹ́ẹ̀ èèwọ̀ la fẹ́ kí inú tí wọ́n mọ̀ mọ́ gà á sí kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún ọgbà àrùn ìjẹ̀lẹ̀ à bàbá jùlọ wọn bá nẹ́bí sọ nípa kálukú kọ́dà tó fẹ́ fẹ́ àwọn àdéhùn yẹn ní ibi káfẹ́ máa mú lágbára pẹ̀lú àwọn àdéhùn yìí àwọn ní àdéhùn tí wọ́n láti nẹ́bí sọ láti sọ láti sọ àfọ́rọ́dé fún jẹ́ ẹ̀ tó mọ̀ nípa sáfíngún jù nínú yín wọn náà ní bẹ́ẹ̀ yóò sáré lọ́dọ̀ wọn kò sọ̀rọ̀ àárẹ̀. òun wá lọ sírú ìlànà ta wíkẹ́ yìí wípé àtẹni tí ìyá panipọ̀ àtẹni tí ìyá àti bàbá panipọ̀ á kó wọn sójú kan láwọn ti wà pẹ̀lú ìyá. Ìdarí náà wọ́n sọ ábà mi. Mọ́ ẹ̀sẹ̀ ni yẹ̀yẹ́ làwọn sọ ábà yìí o. Ṣùgbọ́n àmọ́ fàlàyé ló mọ̀ wọ́n bí àfàwọn ọ̀gá yìí ṣùgbọ́n káàdì òṣòlógbò náà wọn bá lè ṣe ọ̀la láàrọ̀. ìjọkúsọ làwọn ẹni tí wọ́n ń pè jáde máa ń wí pàṣẹ ìmọ̀ mẹ́yẹ lákàkiri ní ọláyé onímọ̀ ńlá sẹ́ni onímọ̀ tó má lọ ìlànà ìṣù láàrọ̀. torí àwọn ìmọ̀ ńlá kan gbọ́dọ̀ tí a bá ti gbé jáde pé ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bàbá ti gbérù mọ ẹ jáde kẹ́lẹ̀ yíwọ́ lórí ó lè fàyà pẹ́rẹpẹrẹ nínú mọ̀ òun ni màá fàtẹ́ lè dìbò ọláìmọ̀ àbí òun lọ́gbà fàtẹ́ lè dìbò. lọ́mọ rúdú fi lérí ìgbẹ́ ń tọ́lé jáde kọ́rọ́ lẹ́nu ẹ̀. ìjọ ọlọ́run bá kú lórí ó gbò lọ́rùn. Rọ̀ Mọ́sánà ti lọ bọ́ sí ṣe. Kí o ṣe ìdí kan ti jù ọdún ti lọ wọn ló lè má tó wọ́n lọ sí akẹ́kẹ́ wa láàbù fi gbàgbọ́ yẹ̀ sí dáadáa ṣe ìpínlẹ̀ bẹ́ẹ̀ yẹn. èrò ìdẹ́kùnlẹ̀ sí àwọn mákìlì làrúkù fẹ́ẹ́ dẹ́wọ́ àgbàkọ́wì tí àwọn ọmọ ìṣàtí tó ya mẹ́rin mẹ́rin kàrà ẹ̀ nígbò wọ́n bá ní ààbùsánẹ̀ ah, lọ sí ìkọ́sù olùkọ́ títí àbá àrùkù bá kú gẹ́lẹ́ mọ́. Irun ọ̀pọ̀ àwọn òkú àwọn ìyàwó náà wọ́n yarí àwọn ìyàwó bẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn òkú ẹ̀dùnkọ̀ dára ẹ̀dùn ó lò fún gba àwọn ìyàwó rẹ̀ yìí. Ìyá lùtù rẹ̀ bẹ́ẹ̀ mo yàwó yín lójú ẹ̀ sí Táwọn ìyàwó yín wà ń káàkiri. Ọ̀pọ̀ wọn lójú lóòfì àwọn àrọ́pù àwọn ìyàwó bá yí arí tuntun lọ ẹni ìgún mi gún mi mọ́ ẹ̀rọ ọkọ̀ àwọn òfò wa lẹ́kẹ̀rẹ́ yìí bá mú kálukú bọ́ sẹ́yìn kùlẹ̀ ẹ̀dọ́ kálukú fẹ́ wò kálukú fi máa ma fi ká sí ètò ìṣó láti sọ kòrónà báyìí kálukú bọ́ mú bá gbúrò ẹ̀rẹ́ tọ́jú àtìlẹ́wọ̀n ẹ̀wọ̀n fẹ́mi tí tọ́jú àbáwọ̀ kọ̀ sọ́rọ̀ mọ́ onílò ní jẹ́ àwọn àwọn ọ̀sẹ̀ àpọ̀lù ìgbàgbọ́ ìlú lẹ́yìn ìmọ̀ sókè láì bá tuntun sáà ọba wọ bóde tó fi kú kíkú. wọ́n máa wù yàrá ìjọ ẹ̀fẹ́ ẹ̀mí ọdún ewu bíi pé ọlọ́run ọba kò wọlé rẹ̀ kò lọ́wọ́ abákẹ́rẹ́ ọ̀dẹ̀ sí yé abákẹ́rẹ́ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ lọ́ọ̀dẹ̀ láàrín. ó wọlé lọ straight. ó sábọ̀ lórí òṣìṣẹ́ ọlọ́run kí n sẹ̀ àwọn àlejò ìgbàlá yà wọ́n ma. Aa ló lè da náà nígbà wà láyé oṣù tó lè rò sí àtọ̀. Àrà ọmọ òwò kan fún àgbẹ̀ kékeré ọkùnrin yìí fún ìgbà. Olùkọ́ àgbà bàbá mẹ́wàá wà. ومن كان يعبد محمدا فإن محمدا قد مات وما من ومن كان يعبد الله فإن الله حي لا يموت إذا يقولون يسمع الله لا إله الله قال سبحانه إنك ميت وإنهم

ẹrú kan sì ń bẹ̀ ọlọ́run jẹ́ sà lẹ́sà láàrin kọ́ máa bọ̀ wá dọ̀rẹ́ ìtọ́ gbére láyé ọwọ́ sẹ́ẹ̀sà ọ̀dọ́ ọlọ́run bàbá kì í fi kú wà nínú ẹgbẹ́ wà pé áà ah! ọlọ́run bá gbére láyé ìṣòro lẹ́yìn ẹgbẹ́ mọ̀ jọ́ káwọn sáré orú mẹ́ni orúbẹ̀ má bá wọn orúbẹ̀ mọ́ sọkúsọ ni ìgbìmọ̀ mélòó làbá gbére ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ láti adìyẹ wọ́n fi lè lé àwọn yẹn káńbé nímọ̀ torí lẹ́yìn bá gbé wọn lójú ẹ̀ ilé oyè dáadáa lọ́dí tẹ̀tẹ̀ léwu lọ́dí tẹ̀tẹ̀ léwu bẹ́ẹ̀ fọ́ọ̀mù ìdàrẹ́kẹ̀ tí máa ń sira rẹ̀ fóun kéwú lọ́dọ̀ wa kẹwàá ni òun kéwú lọ́dọ̀ lẹ́yìn pé òun ṣe kíní kan òye náà lọ́dọ̀ lórí máa ń kiri gbogbo ìlú lọ́ba lọ sọ̀rọ̀ ní pé àwọn afẹ́lẹ́yìn tó sòdodo fáwọn ìrọ̀rùn ọba tí wọ́n bá ń sọ fáwọn fún táwọn lára àti oúnjẹ ìṣèwádìí mú kí ìṣèwádìí ọkàn. ó sì padà kan lè kúrò ọ̀hún ẹ̀ ìdádúgbò lòun kí lọ́dọ̀ wa náà lọ́bìlì ológun wa tó fi sáàkù àgàgbọ́ ní dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tó máa gbé lọ lásán ọba tán alọ̀ lọrin alọ̀ kòrò bí wọn alọ̀ ìwọ̀n ẹ̀wọ̀n ẹ̀ káàkiri tí wọ́n ń parọ́ fáwọn láwọn bá béèrè lọ́rọ̀ jáde wọ́n yẹ ká máa tí ó lọ. kí ni bá wá rí ebi ìfẹ́ parọ́ mẹ́rin yẹn. ìdájí ni wọ́n máa tó lọ fi hàn lásán fún òun ọ̀gá. ìwọ yẹ kó yé wọn náà fún ààrẹ tó bá da. ìlàjì àgbàrá wọn ní ẹ bá ń kọrin lórí rẹ ọ̀gá tó fún náà ṣe fi rẹ̀ tán. ìjáde bá da bí ọ̀gá ọmọ lápò ààrẹ. nígbà tó fi ìyàwó lẹ̀ láwọn ó máa súnmọ́ ẹ̀ ó náà ó fún ẹ̀ ó náà ó fara ilé rẹ̀ àwọn dáadáa oríṣiríṣi wàlúù tí gbogbo eré ọlọ jáde tó ṣe yíṣe òjúrù mọ̀sán wọn mọ̀ làwọn eléyàn àwọn aládá tó ṣe pé ẹ̀yìn lẹ́ lérò rẹ̀ fúnra yín láwọn àlá tí èlìyàsù adaláwílá àlá tẹ̀lé tó ti láwọn olùsúsù pé tó gbé sẹ́nu ìyàwó ẹ̀gbẹ́ wà gba aládá lórí ẹ̀ ó jẹ́ òun lọ wá gbé kalẹ̀ lọ sálọ jáde ọ̀sẹ̀ wà ń sọ pé pé pé òṣèjẹ kalẹ̀ ọlọ́ jáde ẹgbẹ́ lórí tó gbẹ́sẹ̀ lu ìyàwó ẹ̀ aládá lórí ẹ̀ gbogbo àwọn aládá tó bá bẹ́ẹ̀ fọ́n lù jáde yẹn àdúgbò mọ̀tò àwọn màlẹ́lẹ́ yẹn àwọn aládá tó fẹ́ wípé àdámú ìgbé mọ̀tòlálà ní ẹ̀bá ti fẹ́ yẹn ó fi ẹlmọ̀ ẹlmọ̀ o bàbá àkẹ́kọ̀ọ́ àti ní àgbélé onímọ̀ ewé kẹ́lmọ̀ ọdílá ìláhà ìlẹ̀ lórí òun ìlàlá ìlọ́bàbílá ìláhà lọ́dẹ̀ ikú wà wọ́n kàmú ìdàn ẹ̀rọ ẹ̀kọ́ rẹ̀ ti dàrú àti sákìrà tí mo kọ̀ máa ń tún ṣe lọ́dọ̀ ààbò. ó sì bí ọ̀sìn pẹ̀lú ẹ̀ àwọn ilá ìláhà wọ́n á kú bẹ̀ ọba mọ́ ìpè. àǹfààní sẹ́yìn òní lára àǹfààní òní ẹnìkan ọmọ ẹ̀kọ́ ẹ̀kú báyìí ó sì tẹ̀ sí kú mẹ́ wọn bá ní ọmọ àlọ́ nígbà tí ó kàrà sí jáde lé ọmọ Àwọn òkú kọ́ wà ní ọ́sárì àtàwọn tó fẹ́ Àwọn oríṣẹ́ ẹ̀kọ́ rí ìfọ́ fáwọn fámílì ọ̀fá lọ sí ìjàdìrà. Àwọn tàbí ṣe ìjọ kẹrin. Bọ́lá ní ẹ̀rẹ́ láti fi kiri yẹn jilẹ̀ rárá yóò lè jilẹ̀ ìgbéwò ti lọ àwọn ìṣòro ló máa gbà bí o ọ̀sán méjì lọ́rọ̀ ọ̀sán lọ́rọ̀ èyí ní ọ̀sán tọdún ni àfáàdà kò mọ ọ̀sán fún yín mọ ní ìkàbọ̀ fún ṣàtẹ́ ìdíkà lọ fún náà bí tàbí wọ́n ní mọ̀ mo fi fẹ́ràn bá ti lọ ọjọ́ náà sọ̀rọ̀ àná wọ́n bá wù náà ní àjẹ ìwàlà ara ìyá ọ̀sán tó sọ náà. ìjọ ọlọ́run ti aróyìn òun tìmọ̀tìmọ̀ gan àbí òbí ẹ̀sán ẹni tó aróyìn tìmọ̀tìmọ̀ ní o ọ̀sán wà létí ọ̀sán tó tún lọ́dún sí àwọn àlàwà. ìyẹn lè parí jáde àbáwá náà lè parí rẹ̀ kọ́ parí láti fi parí tó nípa ìsánú sọ́ọ̀lù àti ara yìí ọparí rẹ̀ mọ́kò lè ka gbogbo tíra lọ mo lè ka tán lọ́dọ̀ àwọn olóòtú ká nìkan ọkẹ́ mú tíra sí á mú ìlú èyí tó mú ayé ọmọ rẹ̀ sọ kí ló wà láwọn àwọn ìjàlá nà lábọ̀ pé àbí olórí ẹ̀ àdè àdè padà lónìí àbàdà àbàdà àbí tí wọ́n fẹ́ wa lónìí àní ìfarayé àti ìkọ́ yìí rí o ìtúnlẹ̀ yọ látàrí ìgbésẹ̀ sí àwọn ọlọ́run ló ń lára láì aṣọ àwọn èèyàn pátó kàtó ní pé mọ́rùn nìkan ah, lọ́ka lọ́wọ́ ẹ̀ sí ẹjọ́ ní bẹ́ẹ̀ ni ìmọ̀ ni wọ́n mọ̀rùn lọ́dí ọlọ́run dára àlẹ́ ńlọ́ wá jẹ́ mọ̀ náà nìyẹn wọ́n sọ̀rọ̀ kan lé ọ̀tọ̀lẹ́ sọ́wé lọ́dún ẹnu ni abáwọlé ní ìdí àárọ̀lé ẹ̀rí pé mo ti á ní pé àrínà àwọn olùmọ̀ tí wọ́n yapa lọ́sàlà yẹn. Àwọn ti sọ lórí pé àwọn ẹni ní á gbé wọn lọ́lé. Nínú wọn ni Abdullahi bin Mas'ud, Ali ibn Abi Talib, Abdullahi bin Abbas, Abu Musa al-Ash'ari, Ubayy bin Ka'b. Wọ́n gbogbo wọn yẹn ọlọ́nkọ́ bá ní ọmọ sí wọn. Àwọn ọmọ Faraíwì mọ̀ wọn bá sí wọn kọ̀. Àwọn ọ̀rẹ́ ìlú Faraíwì. Gbogbo pátá olùmọ̀ ni wọ́n ọlọ́nkọ́ bá ní ọmọ sí Ẹ̀rí kọ́ wà lọ́kọ̀ Kọ́lá náà jùlọ fi sinú àwọn àbáyé tó fi ṣe Abdullahi Mọ̀sán tó fi ṣe Abdullahi bin Kra. Ó tó fi nǹkan ní ìdí Alé ibn Abi Talib tó fi nǹkan ní ìdí Àbùkù àwọn oríṣiríṣi. Ọ̀rẹ́ pé kálukú máa ní fíjì ẹ̀. Kò sí ìdí wọn fi wọn dùn ní dá sí o. Báwọn kan bẹ tó ti pé wọ́n tún mọ abala ìyẹn kò túmọ̀ pé wọ́n máa ń yẹ pẹ̀lú àwọn tàbí wọn nílà tàbí ilé yọ ọmọ kìí báyìí láàrin àwọn àlejò púpọ̀ mọ̀ ní báyìí kìí sàwọn. láwọn kan bẹ sáfẹ́rì sọlá àtàlánkà ní bírò yẹn sọ. àdúgbò gbàgbọ́ yẹn ló fi pé mọ́sálà bá wáyé á sì sọ sí ẹ̀mí tó jọ ọlọ́run bá sọ̀rọ̀ kan